wá wá pe orúkọ Jésù rí náà máa gàbàlàbà olúwalékè tí gbàdúrà yẹn sí. ó ta ló mọ bí Jésù dúró sí lórí ayé ó dúró health kan ó dúró marriage ẹ̀yin kan oògùn fọ́nká ẹnìkan mọ́ olóòní kọjá ibi tó wà kọjá ibi tó olóòní kọjá bí tó wà olóòní kọjá bí tó wà olóòní kọjá kọjá bí tó wà ogun yẹn lóòní kọjá kọjá bí tó olóòní kọjá bí tó wà yẹn máa ń dé barú nẹgẹ zẹtẹrì ibrahima wàá máa kí nẹmọsọ tó ní màkàtà olóòní kọjá bí tó wà yẹn wàá pe orúkọ jésù ọmọ aládé aláfíà jésù gbogbo agbára niile lókè Jésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbara nile lókè tìrẹ ni. Jésù wa ara re Ẹ pe orúkọ Níbi tí ẹ pe orúkọ Jésù olúwa kọ pẹpẹ àlàáfíà sínú ayé mi Ọlọ́run kọ pẹpẹ àlàáfíà olúwa kọ pẹpẹ àlàáfíà sínú ayé mi Ọlọ́run kọ pẹpẹ àlàáfíà sínú ayé mi olùgbàlà kọ pẹpẹ kí ni mo pè é pẹpẹ àlàáfíà ọmọ aládé àlàáfíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè ní ilẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ. Wà á gbé orúkọ Jésù. Olúwa kọ́ pẹ́pẹ́ àlàáfíà sínú ayé mi. Ọlọ́run kọ́ pẹ́pẹ́ àlàáfíà sínú ayé mi. olúwa kọ́ pẹpẹ àlàáfíà sínú ayé mi ọlọ́run kọ́ pẹpẹ àlàáfíà sínú ayé mi olùgbàlà kọ́ pẹpẹ àlàáfíà sínú ayé mi ẹ pariwo ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ oye oye oye oye oye oye oye ilé amakunde brekese de ye keta brekese tó yá ilé amakunde remosu doli brekese tó yá bá olúwa kọ́ pẹpẹ àlàáfíà sínú ayé mi ọlọ́run kọ́ pẹpẹ àlàáfíà sínú ayé mi olúwa kọ́ pẹ́pẹ́ àlàáfíà sínú ayé mi olúwa kọ́ pẹ́pẹ́ àlàáfíà sínú ayé mi olúwa kọ́ pẹ́pẹ́ àlàáfíà sínú ayé mi jésù olúwa wá wá wá pe orúkọ jésù á ẹ torí ogun tó dé ìjọba àlá rẹ sọnù á kí ni tún gbúgbà tó ń dàgbà ó rò pé nǹkan báyìí ló fẹ́ ṣùgbọ́n ìjọba àlá yẹn ti sọnù wàá pe orúkọ Jésù wá dá ìjọba àlá mi tó sọnù padà èlé àmàkúrí kazata ìjọba àlá mi tó ìjọba àlá mi tó sọnù ìjọba àlá mi tó sọnù olúwa dá padà Jésù dá padà olúwa dá padà olúwa dá Olúwa ba mi daa pada Ẹ jesu ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oye oye oye oye. Dá ìjọba tó sọnù padà. ìjọba àlá tó sọnù padà. Dá ìjọba àlá tó sọnù padà. Ìjọba mi tó sọnù. Olúwa padà. Olúwa Olúwa padà. Olúwa padà. Ìjọba àlá tó sọnù. Ọlọ́run bá mi padà. olúwa bá mi dá padà olúwa bá mi dá padà ìjọba aláàmì tó sọ̀rọ̀ olúwa dá padà jésù olúwa wa tún pe jésù gbogbo ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀ ó ti ń sun ẹkún pa díẹ̀díẹ̀ ó ti ń rẹ̀ ń pa díẹ̀díẹ̀ ó ti ń ṣe nǹkan báyìí ó ń pa díẹ̀díẹ̀ wàá wà kọ jésù nítorí gbogbo ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀ olúwa lé jáde gbogbo ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀ olúwa lé ẹ̀mí yẹn jáde olúwa lé ẹ̀mí yẹn jáde ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀ olúwa lé jáde olúwa lé jáde olúwa lé jáde ẹ pé Jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ òye òye òye. Elia makuri maskaida bakalima. Elia magazine yẹ kẹtẹ́ndé brakot kàtàkà. Ẹ̀mí tó ń pa de, díẹ̀díẹ̀. Olúwa lè jáde. Olúwa lè jáde. Olúwa lè jáde. Olúwa lè jáde. Olúwa lè jáde. Olúwa lè jáde. de, lè jáde. Àwọn ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀. Olúwa lè jáde. Olúwa lè jáde. Olúwa lé ẹ̀mí yẹn jáde. Àwọn ẹ̀mí tó ń pa mí díẹ̀díẹ̀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 wá pé orúkọ Jésù á Ọlọ́run jọ ọ lábẹ́ májẹ̀mú ìdádúró tí mo wà Olúwa yọ mí ó jọ gbàdúrà yẹn mọ́mí àti dádì ẹ má jẹ́ kádùúrà sí i <laughs> don't be tired of prayer lábẹ́ mande rakoski daya gàbàbà lábẹ́ májẹ̀mú ìdádúró tí mo wà Olúwa yọ mí mọ́mí wàá pé orúkọ Jésù dádì ìwà pé orúkọ Jésù lábẹ́ májẹ̀mú ìdádúró tí mo wà lábẹ́ májẹ̀mú ìdádúró olúwa mú ayé mi jáde lábẹ́ májẹ̀mú ìdádúró wà ní olúwa yọ mí lábẹ́ májẹ̀mú ìdádúró wà ní olúwa yọ mí olúwa yọ mí olúwa yọ mí. Olúwa yọ mí lábẹ́ májẹ̀mú ìdádúró tí mo wà olúwa yọ mí tilétilé olúwa yọ mí tilétilé olúwa ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ ó yọ yọ yọ yọ yọ ẹ kì í dára pé ọmọ aládé aláfíà jésù tó rìn lórí omi gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ní jésù wa jẹ́rìí ara rẹ ẹ gbàdúrà elia makori mazata le pruze kedele amagazadaya lekede grupo zunde yeketeli ama kazata elimo zundeli ama kulimo zundoli ama kazata jésù olúwa wa mọ́mí ati dádì kó tó di pé mo tẹ̀síwájú nínú àdúrà lẹ́yìn mọ́mí máa lékè bóru ànàkà ṣáìdà kàbà. mọ́mí mọ́mí àti dádì. mọ́mí ẹ pe orúkọ Jésù. Oh, Olúwa ní kí n má ti wàásù. Ìjọba ògo àgbáyé tí wọ́n gbà àkókò ìjọba àgbáyé mi padà ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ dá ògo ìjọba àgbáyé mi padà. ń dá ògo mi padà ògo ìjọba àgbáyé mi mi padà dá ògo ìjọba àgbáyé olúwa dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba

dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà dá ògo ìjọba àgbáyé mi padà ògo ìjọba àgbáyé mi olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà ògo ìjọba àgbáyé olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà jésù olúwa wa. mọ́mí ẹ pe orúkọ Jésù. gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ́ ọjọ́ tí ò rí mi mú. gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ́ ọjọ́ tó máa rí mi mú. gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ́ ọjọ́ tí ò rí mi mú olúwa dáná sun wọ́n gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ́ ọjọ́ tó máa rí mi mú gbogbo ẹnikẹ́ni tó ń ṣọ́ ọjọ́ tó máa rí mi mú olúwa rí mazakaba dáná sun wọ́n ọlọ́run dáná sun wọ́n wàá pe jésù olùgbàlà dáná sun wọ́n gbogbo ẹ̀dákẹ́dà ènìyàn kénìyàn tó ń ṣọ́ ọjọ́ àti àkókò tí yóò rí mi mú màmá mo fẹ́ kó pé o olúwa dáná sun gbogbo ẹ̀dákẹ́dà ènìyàn tó ń ṣọ́ àti ìgbà tí yóò rí mi mú wàá ní jésù dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ lè máa kásáká pọ̀rọ̀kọ̀tọ̀kọ̀ pérédèké báyà kábàbà yéèlè mọ́kọ́ zonto libre kézèké dábàdà kábàlè mọ́sùn elia makunde rimo zonto lia makasaida kapuima elia makunde rimo zonto lima kazanga libakasa eliamakunde rimo zotoria makasana eliamakazinde rimo kozokovaria keliamakunde riamakazataria zempredebo lukezenteria jésù olúwa wa wá wá pe jésù gbogbo ẹni tó ń ṣọ́ ọjọ́ tó máa rí mi olúwa jẹ́ òṣèrà rẹ̀ bó ẹ pé ìkàlẹ̀ nìyàn ìwọ ló mọ̀ know many things about people. People are selfish. People are self-centered. Mommy. <laughs> Ọmọ aládé alábíà. Jésù tó rìn lórí omi. Gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni. Jésù wa jẹ́ ẹ̀rí ara rẹ̀. Ọmọ aládé aláfíà. Ọlọ́run tó rìn lórí omi. Gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni. Jésù wa jẹ́ ara rẹ̀. ọmọ aládé aláfíà Jésù tó rìn lórí omi hmm. gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni Jésù wá jàre ara rẹ ẹ pé orúkọ Jésù mi pé Jésù. níbi tó dé yẹn. wà á ní lábẹ́ májẹ̀mú ìjà olúwa mú mi jáde tọmọtọmọ lábẹ́ májẹ̀mú ẹkú lábẹ́ májẹ̀mú ìjà olúwa mú mi jáde tọmọtọmọ olúwa mú mi jáde tọmọtọmọ lábẹ́ májẹ̀mú ìjà lábẹ́ májẹ̀mú ẹkún wàá ní olúwa mú mi jáde tọmọtọmọ olúwa mú mi jáde tọmọtọmọ ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ oyè oyè oyè ọmọ aládé aláfíà jésù tó rìn lórí omi gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ jésù wá jẹ́rìí ara rẹ̀. Jésù Olúwa wa wàá pe orúkọ Jésù. Ah! Ọlọ́run níbi tí wọ́n ti mú mi ní àmútán Olúwa tú mi lẹ̀. Níbi tí wọ́n ti mú mi ní àmútán níbi tí wọ́n ti mú mi ní àwùjọ wà ní olúwa tú mi sílẹ̀. níbi tí wọ́n ti mú mi ní àwùjọ ọlọ́run tú mi sílẹ̀ ọlọ́run tú mi sílẹ̀ ọlọ́run tú mi sílẹ̀ ẹ pariwo ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀ òye òye òye òye òye òye. Elia makunde kezataka prakata. Elia makunde rimo zundo librada makaba. Níbi tí wọ́n ti mú mi ní àbùtán, Ọlọ́run tú mi lẹ̀, Ọlọ́run tú mi lẹ̀, Ọlọ́run tú mi lẹ̀, Ọlọ́run tú mi lẹ̀. Níbi tí wọ́n ti mú mi ní àmútán, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀. Níbi tí ti mú mi ní àmútán, tìlẹ̀tìlẹ̀, Olúwa tú mi lẹ̀. olúwa tú mi lẹ̀. olúwa tú mi lẹ̀ ní ìnẹ̀ka tó kétékété kú tó kébà bá a bọ́ sí kébà níbi tó ti mú mi ní àmútọ́ ọlọ́run tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ níbi tí wọ́n ti mú mi ní àmútọ́ olúwa tú mi lẹ̀ olúwa tú mi lẹ̀ níbi tá ti mú mi ní àmútọ́ ọlọ́run má jẹ́ mú ọ bóyá tú mi lẹ̀ bóyá tú mi lẹ̀ bóyá tú mi lẹ̀ bóyá tú mi lẹ̀ bóyá tú mi lẹ̀ bóyá tú mi lẹ̀ jésù olúwa wa mọ́mì ẹjọ́ kí n tó mo fẹ́ ká sọ̀rọ̀ ọlọ́run tẹ́ lóòótọ́ ẹ̀ ń But don't live in someday. Anything you want to do, live in a now, live in a now, live in a now, live in a now. Anything you want to do, láàárọ̀ lálọ́bẹ̀rẹ̀. Procrastination is the thief of time. Tó o bá rẹ́ni tó ń sọ fún ẹ pé màá bẹ̀rẹ̀ ẹ jọ torí Ọlọ́run ohunkóhun tọ́lọ́run ní kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀. Stop giving excuse to your age, to this, to that. Mọ́mì Excuses are mothers of frustration. Excuses are mothers of frustration. Excuses are mothers of frustration. Excuses are mother A job ọjà kọjà tọ́lọ́run bá ní kó lọ́ta lọ́bẹ̀rẹ̀ nísì. Ohunkóhun tọ́lọ́run bá ní go and start now. Anything God asks you to go and do, go and start now. Go and start now. Anything God asks you to go and do, go and start now. Go and start now. Go and start now. Go and start now. A job. Successful people launch out. They launch out without waiting. When you are waiting, you will be wasting. When you are waiting, you will be wasting. Anything God lays into your heart, there will never be a perfect time. The best time is to start now. Anything God asks you to do. When you are waiting for perfection, you won't get anything done. Once you have found your purpose, launch out. Once you have found your purpose, please launch out. Once you have found your purpose, please launch out. Once we have money, I don't know who I'm talking to now. God will not come down. God will give you idea. Launch out. Launch out. Number two, manage your time. Time is life. The quality of your life is determined by the level of your time management. And anything you want to do in life, structure your goal as a question. Ohunkóhun tó bá fẹ́ ṣe structure it as a question. How can I become big? How can I do this? Mommy, you need to write twenty answers. Don't wait. Anytime I talk to anybody, uh, eh, they're telling me the reason why you are failure already. I'll cast you out of my presence. If you tell me the reason why you should not do anything, I will say you are a big time failure. If you tell me the reason why you are not doing anything, I will tell you you are a big time failure. Go and take a step now. Ẹ wo gbà tọ́lọ́run sọ pé wọlé rí kàn máa ní. Ngbà tọ́lọ́run sọ pé a máa ní um, prayer city. Mọ́mì ó lé mo rí wọ̀sí, mo àbùkù ṣùgbọ́n ayọ̀ mi ni pé ẹ wo ilẹ̀ tá a rà ní three thousand dollars mọ́mì lónìí ilẹ̀ yẹn ti di hallelujah mo ti sọ fún mọ́mì mo ní send your receipt to them the good news I have as at yesterday nígbà tí mo gbèrè wọ́n ti ń talẹ̀ ní three point two bẹ́ẹ̀ olúwa ní máa wo ọmọ mi sẹ́ẹ̀. àwọn tó yẹ̀yẹ́ ẹ máa padà dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́la. bẹ́ẹ̀ni tí n bá gbègbèsè yẹn nígbà mìíràn mi àmì lè ṣe kankan lèmi. ọ̀pọ̀ àwọn tó súnmọ́ mi mo ní ẹ̀jẹ̀ bí aṣọ ẹlẹ́yẹ dájú mo rẹ́rìn mo rẹ́rìn mo rẹ́rìn mo rẹ́rìn. Ah! mo ná ọmọ kan ní Dallas mo pe àǹtí yẹn hàn ah, dáàbì dáàbì máa kàn máa rẹ́rìn. tó bá jẹ́ lónìí àmì lè ṣe má jẹ̀mú yẹn lọ ìdílé yẹn anything you want to do start now start now start now yóò pé gbogbo àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin ọmọ mi ẹ̀rọ alẹ̀ yìí àgbọ̀rọ̀ pé bàbá nídòwó bàbá I was laughing nítorí pé èmi náà ti ṣe àṣìṣe yẹn rí wọ́n máa ń pè bìkan ní Punch Estate. lọ́nà mọ̀wé mo ti gbàgbé orúkọ bẹ̀rẹ̀ máa rántí arípo èmẹ́ nígbà tó gbé wa tán ní ọdún yẹn náà tán ní ẹjọ́ mo fẹ́ gbàdúrà ní anything God ask you to do go and do it now wọ́n gbé wa ah, káwọn ra lẹ̀ lárípo two hundred thousand naira nígbà tí mo débẹ̀ mo lé mẹ́ ọlọ́run má jẹ́ bíbí I rebook I reject ọ̀rẹ́ wa kan gbà yẹn lẹ́kan ó ra over three hundred plus èmi ń lọ ra mọ́tò ńlá mọ́mì ilẹ̀ yẹn ló sọ lẹ́kàn lóníṣẹ́ ara ẹ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ ní fáàmù ẹ máa tẹ́kì ẹ̀ dáadáa ó máa padà sọ yín dolówó. bẹ́ẹ̀ni mọ́mì à ń gbàdúrà hundred days ìṣòro torí kí ló ṣe ń gbàdúrà lẹ́mẹ̀ta somebody can be praying and be stupid go on there will never be a perfection ìdí nìyẹn anybody tó bá ti give excuse arẹ́pọ̀ thank you ma ilẹ̀ lárẹ́pọ̀ lẹ́nìí is over forty million góńgó mú mi báyìí ohun tí mò ń sọ yìí kò tí ju fifteen years ago lọ mo ní ọ̀rẹ́ kan of his blessed memory Yẹmí Ẹniìtàn kó má fà mí mọ́ ó ń fà mí fà mí fà mí mọ́ nínú ọ̀rọ̀ ẹ̀mí kẹ́ no I'm too polished anything mọ́mì ńgbà tí tèmi àti bàbá yẹn ń sọ̀rọ̀ ó ní màá wà lọ́dọ̀ yín lọ́sẹ̀ tó ń bọ̀ o we by the grace of God we want to clear the land next week mo ti sọ fún mọ́mì àwọn tí ò sanwó wọn tán ẹ dá padà fún wọn return their money mọ́mì ẹgbọ́n mi mà ohun rere ò ní fẹ́ kán ṣeun èyí lẹ máa yarí pé máa ṣe rere. ẹ wo lẹ́kì tí gbogbo wa pariwo lẹ́nu Jimoh Ibrahim nígbà tó ń lọ síbẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀jẹ̀ ilẹ̀ omi ilẹ̀ omi ilẹ̀ omi ilẹ̀ omi ṣebí lẹ́kì ni gbogbo èèyàn wá ń ra billions lónìí ilẹ̀ lẹ́kí ló sọ Jimoh Ibrahim dolówó mo fún yín ní sítórì màmá kan lórí òkè yìí twenty years ago that woman was thirty something years that time she was thirty something years lẹ́ẹ̀ni màmá yẹn ti di fifty two years or fifty four ó kàn ra lẹ́yìn two and three plots ó ló yẹ kóun rà bíi mẹ́wàá wọn bá bẹ̀rẹ̀ sí ní fi ṣe ẹ̀yẹ ilẹ̀ omi bó ṣe àbándọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run bá ṣe pé wọ́n gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ilẹ̀ yẹn lónìí ló padà wá di five hundred and fifty million mo dẹ̀ mọ̀ pé látọ̀dún tó ti wà lamẹ́ríkà kò lè kó one million dollars jọrí tó bá jẹ́ pé nígbà tí dọ́là wà ní one fifty ni ilẹ̀ yẹn is about three million dollars but torí pé Dangote makata màmá yẹn fẹ́ rìtáyà padà whatsoever God ask you to do mommy don't do it in some day do it now now now now even I keep telling my pastor ah yeah yeah I will do it later I say no you are not serious on learning no anything God ask you to do start now start now Start now. Start now. Start now. Don't wait for perfect clinical. kan. Nígbà tí mo débẹ̀ tí mo rí ilẹ̀ ilẹ̀ àwọn cooperative Lagos ojú ti ẹ̀fẹ́ máa tì nígbà tá a bẹ̀rẹ̀ olúwa rẹ̀ káwọn èèyàn yóò ní ní bàbá tó ń talẹ̀ àwọn four one nine ti pọ̀ olúwa ní prayer city mo rẹ̀. But to God be the glory today. Àti ìsanwó ẹ̀tọ́ àìmọye ẹ̀gbin ni mo rí ẹlòmíà pè mí báyìí bàbá kí ni ẹ má bínú sá ẹ má bínú mà ẹ má bínú sá ẹ má bínú mà olúwa ní lọ́la wọn padà bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹnìkan rí mi fígbà tó mú ní ọlọ́run I want to stop this thing olúwa ní ọmọ mi nígbà tí adébóyè ra lẹ́rìí dùn gbogbo èèyàn pè láfọ́jú ìlú ni lẹ́nìí ẹ ti gbàdúrà lókè lórí òkè yìí èmi náà fún yín lógo ìlú ọmọ aládé aláfíà jésù tó rìn lórí omi gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni jésù wàá jẹ́rìí ara rẹ̀ ọmọ aládé aláfíà. Hayek. Yes, Tony, Lori, Ayakabala. Mommy, only one, what am I talking about? Side attraction. If God asks you to start selling sardine, go and start now. Anything God asks you to do, please, please go active it. at اللي يزك Betty. ọmọ ẹ̀kan bí igba ọmọ. ọmọ kan bí igba ọmọ. bẹ́ẹ̀ ali kapuri Makato te que te kuto que te que te kore ba. Boria kaika. Naka kukia. Ọmọ aládé aláfíà. Jésù tó rìn lórí omi. Mo sọ olúwa ní ọmọ o rò pé ọrẹ tó ń dá ni mo máa fi sọ ẹ́ dolóògbò ni. Èmi máa ń mo máa compensate yẹn ni. ó ní gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni gbogbo agbára nílẹ̀ Jésù tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ̀. Olúwa ọ̀run ó mú ayé. Ah! Mọ́mí mo fẹ́ kẹ́ gbàdúrà. Ẹ pè Jésù. Kí ló sọ pé kí n bẹ̀rẹ̀ lónìí tí mo fi ń jẹ̀jà? Olúwa fún mi lágbára láti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá rẹ ti bẹ̀. ọlọ́run kí ni mò ń béèrè fún láti jọ́njọ́ yìí tó o dẹ̀ ti fi lé mi lọ́wọ́ fún mi lórí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ aládé aláfíà jésù ó rìn lórí omi. Gbogbo agbára nílẹ̀ lókè tìrẹ ni. Jésù wá jẹ́rìí ara rẹ̀. Ọmọ aládé aláfíà bàbá mi. Ọlọ́run tó rìn lórí omi. Gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni. Olúwa ló ọmọ mi, I have spoken to my belly. Jesu WA jẹ́ ara rẹ ma béèrè olúwa fún mi lórí ọ̀fẹ́ ohun tó fẹ́ lò fún mi lórí ọ̀fẹ́ má aláfíà ọlọ́run tó rìn lórí omi gbogbo gbára na rẹ̀ fún ètò Jésù wa ara rẹ bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa. bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa bá ọlọ́run sọ̀rọ̀ dáadáa ìdá ọlọ́run yẹn sọ̀rọ̀ dáadáa ah! gbogbo agbára nílẹ̀ lókè wá jẹ́ ọmọ alápẹ̀rẹ̀ màsùnkà báàlì àmàdù mọ́mí ẹ gbàdúrà bàbá yẹn ti dé ohunkóhun tọ́lọ́run ní pé jésù olúwa ohun ìgbésẹ̀ tó ní kí n gbé màmá jésù bẹ̀rí kàn mí ẹ gbàdúrà ẹ gbàdúrà hmm.

ẹ fi tára pé ẹ fi tára pé ọlọ́run má jẹ̀mú jésù olúwa wa ọlọ́run jésù fẹ̀rí kàn mí olúwa ti sọ pé kò lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tiẹ̀ kó bẹ̀rẹ̀. The best time to start is to start now. Mommy, ten rules of successful people, they don't live in someday. They don't live in some day, Mommy, they find purpose and launch out. They, torí kí It's time for you to launch out. It's time for you to launch out. It's time for you to launch out. It's time for me to launch out. It's time for us to launch out. It's time for us to launch out. Mọ́mí àti dádì, ohunkóhun tí Olúwa ti pa láṣẹ fún yẹn lọ bèrè, ẹ lọ bẹ̀rẹ̀. A ti gbàdúrà nine hours, go and take time. No, no, no. Don't live in Sunday. Find purpose and launch out. Mọ́mí ẹ wò nígbà tó sọ̀rọ̀ lẹ́yìn. Three thousand ẹyọ kọ̀ọ̀kan á mo lọ lọ́run báwo mo ṣe máa ṣe. Olúwa ní pé àwọn ènìyàn mi jọ. Olúwa ní báwo ni rìdíìmù ṣe ṣe tiwọn. Wọ́n pe àwọn ènìyàn jọ. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ní kọ́ máa rà bẹ́ẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé ẹ máa pinnu ògo yẹn ah mọ́mí wàá rí let in any God given vision wàá rí ẹ̀gbin bẹ̀ but take it mo rí ẹ̀gbin mo rí wọ̀sí in fact ọmọ aládé aláfíà àìlà Jésù tó rìn lórí omi. gbogbo agbara nile n'oge ti rebe ndị e so waje ari ara gba ọmụ alaadị alaadị ahụ tọrọ n'lori ome gbogbo agbara nile n'oge ti rebe ndị e so waje ari ọmọ aládé àlífíà ọlọ́run tó rìn lórí omi gbogbo agbára lókè nílẹ̀ tìrẹ ni jésù wá jẹ́ ẹ̀rí àrùn mú mi ẹ pé jésù. Manage your time. Time is life. Anything God asks you to do, go and start now. Go and start now. Go and start. Èèyàn máa gbàdúrà kó lórí burúkú o tí ò bá bèbè sẹ́. Oh God, do it, quick, quick, quick! God will say, my son, I have done it, go and take step. God, sórí gbogbo ọ̀nà ọ̀rọ̀ ló máa ń ní ẹ̀gbin lọ́wọ́. Ẹ wo lórí aago yìí oríṣiríṣi orúkọ ọlọ́run ti pè mí pastor akínyẹlé is this pastor akínyẹlé is that ìdásímọ̀ yẹyẹ yẹyẹ mi ò sọ̀rọ̀ màmá àti bàbá torí mo mọ ibi tí mò ń lọ mọ́mì <laughs> mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀ mo mọ ibi tí mo bá dé gbogbo ògo ó yà ó. Bàbá ló yẹ o. Bàbá mọ́mì ẹjọ́ ọlọ́run ti gbọ́ àdúrà wa. I want to beg you, sir. I want to beg you, mommy. I want to beg you, daddy. Ẹ lọ gbé ìgbésẹ̀. Mommy, tó o bá rí ẹni wòlíì tó ń sọ abrakadabra, let me tell you one thing, it's a failure ẹ jọ máa ẹ bá gbogbo àwọn tí mo fẹ́ bá tẹ̀lé ní ok ọjọ́ sátidé ìsọ̀bì kínní àwọn tí mo máa bá gbàdúrà lọ́ndì etí yẹn ẹ jọ màmá mo fẹ́ bá wọn gbàdúrà. structural Israel. O dinheiro nunca me feriu. What is bad does ah, not mean it's not possible. takes you to pay fifty dollars. It's the same effort that you take that will take you to get one million dollars. It is not effort that multiplies. right time to start is now. Execution is the power of an idea. Most poor people they have an idea, they cannot execute it. I said, poor people, they only cut down cost. Instead of them to think of how to increase you don't need to be cutting down. quanto il crescito. Eh, and they are continuing. When you make more money, that money will be relevant. Think of how to make more money. Mama sọ fún yín, passive money rot more than active money. Irú lẹ́tọ̀ invest sí ní sí passive iṣẹ́ òṣè tó bá ti gbà wílé o fẹ́ ta láàárọ̀ ọ̀la wà á ta ní times two. Your investment ò ti dó. Even when you invest in shares, shares is not certain. Shares máa fún rate of action rate. Mo gbogbo shares tí mo ní Nàìjíríà nísìnyí, gbogbo ẹ ti já wálẹ̀ tán pátápátá. Ṣùgbọ́n mọ́ mi, money, money, let me tell you. Wealth is making money in a passive way. Wealth is making money in a passive way. Iṣẹ́ eight to five, nine to twelve to is just an act. Tíṣẹ́ yẹn bá bọ́ lọ́la kí ló fẹ́ bọ́ ẹ̀. You are having money in your bank account and that's a problem. Learn how to commit the money in your bank account to, to, to, to, to, to, to, to an investment. Man suffered. Respect your credit card. and Empty credit card. Chap, chap, chap, chap. Even man suffered. You build well step by step. Step by step. I'm on the Stop playing lottery. Ain't never play lottery. You are playing game. Uh, ah, one day I want to win 50 billion. You're wasting your time. You can't win. Don't waste your money in lottery. Mommy. <laughs> so what am I telling, telling you? Mommy. Oh, dẹ̀ máa dá fún yín. The Bible says a good man will leave inheritance to his children, children. So you need to be creative. You need to be creative. lórúkọ Jésù ó máa fún wa ojú ò ọ̀tá ò yọ̀ yín have a burning desire that you want to succeed have a burning desire if you don't have passion you can't build wealth amen do you know my goal in life <laughs> it's not <laughs> let your purpose be definite so kí ni mo ń sọ àkókò ti lọ mommy we have been praying daddy we have been praying <coughs> brothers and sisters praying without acting is playing without knowing. Praying without action is playing without knowing. In fact, you are wasting time. When you pray, you move. Some people say, ah, Baba, ẹ máa ń travel jù. wait and see. Emma máa rí traveling. Never give up on your dream. Keep going. Wàá máa rí mi tí wọ́n sọ pé a máa ní fifty churches, a máa ní It's not that I have the seven. Eh, eh, tí travel because I believe in my dream. My gbé oh yeah. Language I'm on travel about you. mo ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí wọ́n ní yes sir. Amen. So you want to succeed. mommy? Form a good habit. Form a good habit. Mommy, form a good habit. Use good habits to replace bad habits. Manage your time. Ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ fún yàn, àkókò tó bá wà lọ́fíìsì kọ́ lè yàn ká You are paid to work in that place. Àkókò ibi kọ́ lèèyàn ń ka bible àkókò ibi iṣẹ́ kọ́ lèèyàn ṣe personal business you are taking advantage of that business and God will take advantage of you it is what you saw that you read. many a times imagine by Holy Spirit will tell me myself oya oh, sit down there focus on nebragaba yìí ní magababa le prokozoto liba. Ende baragabala. Inde boroko zotori baga. Nígbà tó bá yá, tàsíkò bá tó, ẹ rí bàbá mi tó rán mi níṣẹ́. Nígbà tó bá yá, kó bá tó, ẹ rí bàbá mi tó rán ìgbà sáìdà kópa tako no matter don't despise your, your small beginning don't despise your small beginning no have courage have courage. Don't be afraid of being or of failure. Don't be afraid of disappointment. That is why man will think about to disappoint me will move on. I don't know how to follow people up on phone. Or this mo move on tèmi. Torí pé téèyàn bá ń sáré tó bá And let me tell you one thing, in the race of life, people will disappoint you, especially people you hold in high esteem. The people you hold in a high esteem, they will take advantage of you. They will they want to play smart on you. But move on. Do you know the good news? Anybody that play on you will never get to you. Oh, see? Anybody that take advantage of you won't get to you now. Mo máa ń is a law of life. So be courageous. Be willing to press on. Don't be afraid of failure and disappointment. You will not make impact if you are not courageous. So, what is God telling us today? We have been praying, we have been praying, we have been praying. God have answered you. I'm your prophet. Go and text it. Risk and success works together. Risk and success, they work hand in hand. If you are afraid of failure. Mommy, you are not going anywhere. Eh? You are not going anywhere. You are not going anywhere. Tell bá ń eh? Benny. So what am I saying? Risk and success work together. Ó dẹ̀ máa dá fún wa lórúkọ Jésù. Mo ló máa dá fún wa lórúkọ Jésù. mo ló máa dá fún wa so how dẹ̀ ṣe you need to be persistent persistent long enough we succeed persist gbogbo ọlọ́pàá wa we give up mo ẹ̀ mo máa ń sọ kí ni gàmá àbá sọ mo ní tí mi ò bá ní faradà wọn á ti tìwọlẹ̀ rí kàn inú mi dẹ̀ dùn àwọn tó ẹ̀ṣẹ̀ dé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n lọ ṣe holy spirit wọ́n lọ ṣe wọ́n lọ ṣe evangelism ẹnìkan sọ pé ẹnìkan sọ pé ha ha you you you don't know this one wọ́n ṣe ẹ̀gbẹ́ mi mò rẹ́ ah mo ní pastor don't worry ara nǹkan lè máa fèsì mi Then, but you need to persist in the midst of humiliation you need to persist in the midst of challenges you need to persist lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ tó wà lọ́jọ́ tí ò sí ẹ máa tẹ̀síwájú ẹ máa délẹ̀ lérí yẹn don't be discouraged come on don't malaria sa kaba ní kaba rete keba gaba. and let me tell you when you tó bá tẹ̀síwájú divine assistance will come God will make resources available for you. Ah, there are what they call heavenly resources. Heavenly resources. Amen. Heavenly resources. Ibi tí mo ti lọ ṣe jèrè ọkọ̀ lánàá. Tírẹ́ẹ̀nì ni mo gbé lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni tírẹ́ẹ̀nì mo rẹ̀ gbé báàgì sẹ́yìn mo wá kó fúláyà dà torí pé mo pín fúláyà ẹnìkan.